الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنسق بفعله وبعلا نجله à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kó máa bá nábì náà tàwọn ará rí ra tàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀lẹ̀ ọba kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà lóye wa kò láti àkèyàmà bóyá mi ní Islam atukira wa káàbọ̀ sórí ètò àgbọ́yé islam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam wípé man yuridillahu bihi khayran yufaqihu fid din ẹni tí ó bá fẹ́fẹ́ dáadáa ìmọ̀ fún lágbọ́yé ẹ̀sìn ni ọlọ́ọ̀bà ń bẹ̀ sánú amọ́tà fẹ́ wa fẹ́ dáadáa ọlọ́ọ̀bà fún wa lágbọ́yé ẹ̀sìn rẹ kálíbà àdìrí ayat al ìmọ̀ yàmínú islam àlàyé tí a ń sẹlẹ̀ fún wa náà ni ọlá ń bẹ fún Qur'an àti sàlàyé ní wọn bá díẹ̀ fún wa nípa ọlọ́tí bẹ́ẹ̀ fún Qur'an àwọn ń sàlàyé nípa àwọn áyà kọ̀ọ̀kan àbáwọn súra kọ̀ọ̀kan tó lọ́lá jù nínú àwọn àlàyé wa ni pé súra tó lọ́lá jù nù Qur'an náà ni súra tó Fatiha Ummul Kitab súra tó du'a lẹ́yìn náà nínú àwọn áyà tó lọ́lá náà ni áyà tó kùrùsíù ọ̀rọ̀ áyà tó kùrùsíù ni à ń gbìyànjú àti sàlàyé fún wa lọ́wọ́ nípa pé ayatu kursiyu yìí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala máa máa pọ́n àyà náà yìí púpọ̀ aláàdì ti gbà ìpé ànábì muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún Ubay ibn Ka'b kódà nígbà ànábì muhammad sallallahu alayhi wa tó pa àwọn alẹ́ kí ó mẹ́ta ló dìde ńlẹ̀ tẹ́ pé lè kí kùránì lè kí tafsiru kùránì ọ̀kan dìde ń gbòòrò maka tẹ́ pé àfa àwọn àgbà níbẹ̀ náà náà ni sẹ́nà abdullahi ibn abbas radiyallahu anhu radiyallahu anhuma tí ká níbi mọ́mọ́ sàdúrà fún allahumma faqqihhu fi ddin wa 'allimhu ta'wil ànábì sàdúrà fún ànábì gbà orí ẹ̀mú ọlọ́mọ yìí ọlọ́run allahumma faqqihhu fi ddin gbàgbọ́ yẹ́sìn وعلمه التعاويل قد فنيا بي اتما قرآن رد السليف فرد الله بن عباس رضي الله عنهما قول أفاهم أقبالي برو مكة أفاهم أقبالي برو مدينة ونان أبي بن كعب أبي بن كعب يي oni àfáàgbà nígboro Madina ó dé wa ó wà nínú àwọn tí ànábì Muhammad sallallahu alaihi wasallam ó kọ́ أولا رزق على سيدنا عبيد بن كعب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شرط يا أبا المنذر يربى منذر تدري أي آية في كتاب الله معك أعظم قرآن توحصرين يوم آية لولا جنة أتدري يوم أي آية في من كتاب الله معك أعظم tí áyà wo ló lọ́jọ́ nínú súrà Kùránì tó hásórí yẹn kó tó Allahu wa rasuluhu alam Allahu akbar àwọn sàbí wọn ní lẹ́dàbí púpọ̀ ó ní ọlọ́wọ́ bá ti fi ṣe lọ́mọ ya Rasulullah ọlọ́wọ́ bá ti ṣe lọ́mọ kààlà ọ̀nà sọ pé ya Abal àtàdé ọdún sọ pé kuntu Allahu la ilaha illa huwa al-hayyul qayyum bẹ́ẹ̀ rẹ̀ kejì يا أبا المنذر أتدري أي آية أعظم من كتاب معك من كتاب الله معك أعظم جو يوم آية تلولا جنوة كتير الله بطوع الله بطوع لبريره كان يقول الله لا إله إلا هو الحي القيوم نعني دي لك يجب أن آية كرسي فضرب في صدري أدري جنوة رجوع رجوع فوق بلايا رجوع فوق كلايا أه أه إيوه بمنظر wàláhì làyàhàníyàkà ilmu àyà abàlmàdì ọlọ́ọ̀bá ṣe ìmọ̀lẹ́sọ̀ fún ọ ní nǹkan dùnú fún ọ tí ó máa dùn mọ́ nípa pé kí ni nípa pé ọlọ́run fún nímà pa Qur'an ọlọ́ọ̀bá à ń bẹ̀ mọ́tà àfáwà náà nímà nípa Qur'an ọlọ́ọ̀bá àfáwà Abdulrazak bin Abdulbadr albadari wọ́n sọ wáyé pé wà áàbì láàyè kí ló fà á tí àyà yìí fi lọ́lá báyìí ọ wà nù àyà tó tóbi tí ó ròyìn àwọn ìgbọ́lọ́n lọ́kàn torí nǹkan tá a búlé ayé sẹ́lẹ̀ pé káàkó gbọ́lọ́n lọ́kàn ọmọ khalaqtu al-jinna wal-insa illa liya'buduni ay wahdi tawhidi èmi ni kẹ́ni kọ́mọ jọ́sì fún àyà yọ wà nù ọmọ jìdì yìí tó dẹ̀ ròyìn pa ọlá ọlọ́wọ́n ọba wa husnu sanaa alayhi ó dẹ̀ ròyìn àwọn ẹ̀gbìn tó bẹ fọ́lọ́wọ́n ọba tó dáa jùlọ وذكر النعوت الجلال وكماله وان بعد تبي الله با اتبي الله با تضمنت من اسماء الله خمس الاسماء سورة يعني آية يعني أكو أكو لهم بأمانه سنو تبحكي آية كرسي الله لا إله إلا هو الحي القيوم أولك أكو لهم بأمانه لو عم به خمس أسماء تمنت من صفات ما يزيد على عشرون صفة لرب تبارك وتعالى الله أكبر lẹ́yìn náà tó wá láwọn sífà ọlọ́ọ̀ba tó lé twenty tó bá fi twenty yẹn kún márùn yóò máa jẹ́ kí ni twenty five àti jù bẹ́ẹ̀ lọ táwọn ìgbà táwọn tó ráwọn àfáà tó tún gbàgbọ́ yìí tàwọn yìí ó tún mú kọjá lè fún wa náà orúkọ ọlọ́tọ̀ àbí ìròyìn ọlọ́ọ̀ba tí wọ́n pè ní tàwọn ilẹ̀ asma wasifat وهي قد شملت من ذلك على ما لم يشتمل عليه آية أخرى في القرآن كسي آية من القرآن في آية كان آية من أو آية لقبه ìṣòro tó wà ní àyà tó wà ní sọ́tò àwọn àyà tó wà ní sọ́tò àṣẹ tó kà láwù aláwù lẹ́dí láìlá ilá wa alìbẹ̀gẹ́ wọ̀ ṣáàlà àmọ́ pé àyà kẹpẹ́rẹ́ tó kókó ọlọ́run tó àti sí fọlọ́run tó bínú tọ́pọ̀ báyìí kò fẹ́ sí ó di wa ọlọ́mọta àfọ̀rọ̀ yìí ọlọ́ba àwọn àyà yìí àwọn súra yìí ìyí máa fi hàn bẹ́ẹ̀ náà báyìí kìlíbẹ̀ máa fi sí ẹ̀yẹ àfi máa fi sí sáwàdà afáwọn àgbà Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah òun náà dá sọ̀rọ̀ náà sẹ́yìn قال شيخ الإسلام ابن تيمية رحمه الله وليس في القرآن آية واحدة تدمنت ما تدمنت آية كرسي كرسي آية أنا القرآن كرسي توقف إنه انتوا عن آية كرسي وإنما ذكر الله في أول سورة حديد وآخر سورة عشر عدة الآيات لا آية واحدة أما بعد ذلك بلا سورة حديد àti parí sọ́tọ̀ àṣẹ ọlọ́run dákọ̀ òkú ọlọ́ọ̀bà àti àwọn olóyìn ọlọ́tọ̀pọ̀ àmọ́ kò sínú áyà kan tó ti kíni tó mú àwọn orúkọ ọlọ́ọ̀bá wá àwọn ìròyìn ọlọ́ọ̀bá ẹ wá wo àwọn ọlá tí ń bẹ fún súra áyà náà ولهذا كان من فضل هذه الآية الكريمة أن من كرأ في ليلة لم يزل عليه من الله حافظ الله أكبر النبي السلام نفع أكبر lọ́sọ̀gbọ́n àti tọ́lá bẹ́ẹ̀ sùn lálẹ́ kárí pé àti àti kùsì ànábì muhammad sallallahu alayhi wa ó wá fi wá pé gbogbo ẹni tó bá ka àyà yìí lálẹ́ kó tó sùn ọlọ́run ọbọ̀ yẹn olùsọ́ sí ọmọ dáàbò bò sí ilé fún mi ọyọ hafiz minallah la yuqarribu ash-shaytan hatta yusbih ṣètọ́nù ní súnmọ́ títí lè fi mọ́ mo sùn àjálé ní káàkiri ní kéèké ń ká méjẹ́ ní ìkìnnìún lóbi àjẹ́wò kò tó bẹ́ẹ̀ lẹ́bi ẹ̀ màláìka لا يقربه شيطان حتى وهو في صحيح بخاري حديثي وانه صحيح بخاري أودي وا أولو مسافر وا كي وا سوريايين كاليوت بيعت كرسي يورياي أسوريا القيامة هذا حديث بعده حديث أبي أمامة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال حديث من قرأ آية الكرسي في الدبر كل الصلاة مكتوبة لم يمنعوا من دخول الجنة إلا أن يموت الله أكبر الله أكبر إمام نسائي لقبالي سوى شيخ محمد ناصر بن الباني رحمه الله عدني أديس كني صحيحني أدني كني يا نبي صلى الله عليه وسلم تجي شلون صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة وباك كيرو رايتها kó máa kí àtò kùrùsí o ànábì ìjà sọ̀rọ̀ àti bá kírun àtà ìwọ̀n àṣùbà á kí àtò kùrùsí o á kí kúlú ọlá mẹ́ta falak mẹ́ta náàfì mẹ́ta tábà kírun zor á kí gbogbo ẹlẹ́yẹ kọ̀ọ̀kan tábà kí asir á kí gbogbo ẹlẹ́yẹ kọ̀ọ̀kan tábà kí magrib á kí ibi ìjà àṣùbà àtò kùrùsí o kan falak mẹ́ta eh, kúlú ọlá mẹ́ta falak mẹ́ta náàfì mẹ́ta tábà kí iṣẹ́ á kí gbogbo ẹlẹ́yẹ kọ̀ọ̀kan àtàbí ní gbogbo ẹni tí bá ń ka àtò kùrùsí o ní gbogbo oòrùn mọ̀nkára ààtò kùrùsì ẹgbẹ́ ń ta ààtò kùrùsì dúbòrò kólé sọlá ti maktuba ní gbogbo àwọn ẹ̀rọ ọ̀rọ̀ yẹn bá ṣe káyìn lamiyam náà omi dùkọ́lù jẹ́nà kò sí tó di lọ́wọ́ àti wà jẹ́nà kò sí tó dùn ilà àyẹ̀mú àìkú rẹ̀ ni ikú bá straight àjẹ́nà nílé rẹ̀ Allahu akbar ẹ̀wọ̀ láti dẹ̀ fún yìí ọlọ́run jẹ́ àwọn àwọn tí wọ́n wọ àjẹ́nà ọlọ́ọ̀bà torí ẹjọ́ àjẹ́nà olómọ̀jẹ̀rẹ̀ ayé ẹ̀tọ́ rẹ̀ bájá sí náà à ilé ìmọ̀ ṣọ́ọ̀tù ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala mẹ́jọ ṣọ́ọ̀tù ọlọ́ọ̀bá bí wàá mímí sílẹ̀ irú àsìkòtà wà yìí tí gbogbo nǹkan polúkú mùsùlùmá ẹ̀ kò sí ń tọ́yè mi àti rẹ̀ ju ká pé à ń kírun wa lásìkò lẹ́yìn náà ká máa kẹ́ ààtò sí ìrì lẹ́yìn gbogbo wọn tàbí bẹ́ẹ̀ lálẹ́ ká tún tẹ́wọ́ wa bí èyí káàkiri ayatò kùrùsí yìí káwá tu tó tó tó lẹ́ẹ̀mẹ́ta síbẹ̀ báyìí káwá ké kúlọ̀ láàhù falak àti nas káfọ́ ẹ̀ra láti di orí lójú wa lójú gbogbo ojú wa mọ́ gbogbo ọrùn wa mọ́ gbogbo ara ọjọ́ wa bá lóye káti bẹ́ẹ̀ láàkọ́ ẹlẹ́ẹ̀kejì àríkí ayatò kùrùsí yìí mà akàtì tó tó tó àkè kúlọ̀ falak àti nas ẹlẹ́ẹ̀kẹta náà àkè kúlọ̀ falak àti nas

ìmọ̀ àmì Islam lẹ́yìn ayatu kìrìsíyò àtàlàyé fún wa pé nínú àwọn súra tó lọ́lájú náà ni suratul Fatiha súra tó wá lọ́lájú nínú àwọn súra náà ni kúlù wallahu ahad àwọn suratul Ikhlas annabi Muhammad sallallahu alaihi wasallam annaha ta'dilu suratul Qur'an ó sì déédéé ẹjọ́ bá kí kúlù wallahu ahad bílẹ̀ ó ṣe déédé ẹni tó gbé one third of the Quran ìjà Imam Bukhari ló pàdé sí yẹn wa gbogbo eléyìí fi yé wa pa pé Quran kì í ṣe kéré ni Quran oríire ni fún wa lẹ́yìn náà aláàdúgbò ọlọ́run ṣe ní Abi Sa'id al-Khudri radiyallahu anhu أن رجلا يسمع رجلا يقرأ قل هو الله أحد يرددها كلما أصبح جاء إلى رسول الله فذكر ذلك له وكأن رجلا يتقال لها فقال رسول الله والذي نفسي بيدي إنها لتعدل ثلث القرآن أراقلك يقول ببون واصبع يما يقول والله لما يقول الله أوان في جلسة يقول علي سورة بكرين سورة كلون ما كبوبة أنا بني آه مفيني تبي من ده والذي نفسي بيدي مفيني تبي من ده سورة الله توريه أولي يعتعدل ثلث القرآن أسدي one third of the Quran Imam Bukhari ló gbàdí sí wa nù sahihu rẹ̀ mo ní Islam àwọn súra wọ̀nyí ó sì pàtàkì ń gbèsè ayé wa kàmáka ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala mẹ́ta àṣírí náà fún ọlọ́ọ̀ba ẹ̀rọ àwọn lọ sí ibi wáàzì wáàzì ẹnìkan di wọn kuma ta kírun tẹ́lẹ̀ ti kúrú ọ̀la kuma kírun tẹ́lẹ̀ ti kúrú ọ̀la lásìkò lókè kúrú ọ̀la nínú àwọn adé wọn ni yá Rasulullah abiru tẹ́ ẹ̀jẹ̀ fún wa yìí o báyìí báyìí ni wọ́n ń ṣe lórí ìrìn àjò ànábì wa ni ẹ pé wá sallallahu alayhi wa sallam allahu akbar wọ́n bá pèrè arákùnrin kí ló dé dágbé gbogbo orí wá kí òun kí kúrú ọ̀la ò sí ànábì àfa arákùnrin yá Rasulullah kúrú ọ̀la òun ròyìn sífọ̀ ọlọ́wọ́ balẹ̀ sífọ̀ ọlọ́wọ́ balẹ̀ àwọn òròyìn ọlọ́wọ́ balẹ̀ sówà kúrò ọwá mú mi nífẹ̀ẹ́ súra náà mú nífẹ̀ẹ́ sọ́tún kúrú ọ̀la sọ́tún ẹ̀kẹ́lá kó tó kojú kan yẹn ọlọ́run rájú bèrèlù alayhi salatu wa salam kó sọ fún ànábì pé arákùnrin tó nífẹ̀ẹ́ kúrú ọ̀la ọ̀nà ọlọ́run nífẹ̀ẹ́ ọ̀nà olùmọ̀sá nífẹ̀ẹ́ wa bóyá bí islam ìdóyà yìí báyìí rọ̀ mẹ́ arákùnrin yẹn láì pé kul huwa Allahu ahad sọpọ́lọ́ nǹkan ṣoṣo ni ọlọ́run kò méjì kò pé mẹ́ta bàbá ọlọ́run bá mi bàbá so nǹkan má lé bàbá a kul huwa Allahu ahad ọlọ́run kan ṣoṣo ni Allahu ahad kul huwa Allahu ahad Allahu as-samad ọba àdìrú lukàn gbogbo bùkátà wa kò sẹ́ńtì bàbá bí ara fọlọ́ kò sẹ́ńtì àjọ bùkátà àdójúkọ àní gbogbo ìjọba gbàláìkà ni àjẹnú ni ànẹ́bí ọlọ́ọ̀bá kan ni ṣéwù kan ni òòsà kan ni ọlọ́ọ̀bá nìkan tó lè bàbí wọn bí àbùkátà wa ọlọ́ọ̀bá yìí lami yálì ọlọ́ọ̀bá yóò bímọ tó ìgbé àgbà ah, nígbà tá a bẹ̀ tí ọgbọ́ ẹja ara ọmọ rẹ̀ sì kù fọlọ́ ẹgbẹ́ mi jáde gbàǹkà lọ́wọ́ bàbá kan tí bàbá fẹ́ gbà àyà ah, ọmọ rẹ̀ gbòjú rẹ̀ ọlọ́ọ̀bá lami yálì kò bímọ wọ́lámi yóò lẹ́dì ọlọ́run ọba ẹni kankan ti bí kò sẹ́ni kọ́ sáwọn òbí ẹ̀ lẹ́nu ẹjẹ́ bá àwọn òbí ẹ̀ sọ̀rọ̀ kò sí fọ́lọ́ ọba allahu akbar ó nìkan náà ní subhanahu wọ́lámi yẹ́kùn lọ́ọ̀ ní ahad ọlọ́run ọba kò sẹ́ni mi wé gbà tí bá gbẹ́jà lè bẹ́ẹ̀ kejì rẹ̀ kò sí kò sí ó yẹ yorùbá náà sọ pé irú ọlọ́ọ̀ba ni òsì subhanahu wa ta'ala mú káwọn náà rí pé àṣìjú kùnà àti máa kéṣe wà náà gbogbo gbà kọlọ kí n ká máa kéṣe ẹyẹ a máa kéṣe eré ara o pẹ̀lú pé àwọn oníṣẹ́wọ̀n tún máa rẹ̀ pé kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu ahad sura yìí ni ọlọ́dọ̀ pé anabi muhammad sallallahu alayhi wa sallam inú ẹgbà wa imam bukhari yàtọ̀ rọ̀ sínú abi sa'id al-khudri qala qala sallallahu alayhi wa sallam أيعجز أحدكم أن يقرأ صلف القرآن في ليلة أبي صلى الله عليه وسلم سنة كانوا يوعى قوله يوعى قوله يوعى يوم اللي بيكم لكين وان تضف القرآن على جوكا يعني كان يوعى يوع يوم اللي بيكم لكين وان تضف القرآن إليه فشك ذلك عليهم إليه وان يوصحبه لهم يا رسول الله وقالوا أينا يتيق ذلك يا رسول الله وان آه anabi eléyìí lè wọ́n tẹ́lẹ̀ the Quran sura one hundred and fourteen káwá kí wọ́n tọ́ dẹ̀ ah anabi ah, salam eléyìí lè o eléyìí lè o àti ah, ah, ó lè kinu wọ́n mọ̀ra rẹ̀ o ṣẹlẹ̀ ní fàkàlà Allah kul huwa Allah Allah wahid samadu sulfu Quran sulfu samadu sulfu ikhlas أسدي القرآن إذا إذا كان القرآن الله إذا إذا كان دمت القرآن الله بعمه musa àsìníràn fún ọlọ́ba mílíọ̀nù nínú islam gbogbo eléyìí à ń sàlàyé ẹ̀ fún wa ní kálíbà àmọ́yí tọ́lọ́wọ́ bá gbélé wa lọ́wọ́ kálípẹ́ ọlọ́wọ́ bá nìkan náà àsìkò tó wá yìí àwọn àná àsìkò tó pé à ń lọ sí òpin ọdún gòrígòrí tó yẹ pé ara àwọn mùsùlùmí tó lọ pàwọn náà tún ṣe january 1st ọ̀la kò sí dọ́jọ́ bẹ́ẹ̀ àwọn àsàlàyé fún wa rẹ́kùnrin nípa rẹ̀ kò sí àtẹ̀dú àmà ṣe méjì náà lọ́wọ́ sọ fọ́lá ìfọ́ wa látọ̀rí àhán àti sẹ́lẹ̀ òun náà ni ìdí fitr ọdún tí a wẹ̀ wọ ìdí àdáhà ìdí bí ìgbà náà ni kájọ àmà ṣe special dua ní January 4th àtẹnumọ́ láti bí ọgbọ̀n ọdún láti sọ fún àwọn tó ń ṣe alhamdulillah àwọn àkàtì jáwọ́ kó ń bẹ báyìí àwọn yòókù náà kájá ọkọ̀ bẹ̀ agbọ́mọ́gbà ọlọ́mọ sí wa bẹ́ẹ̀ táàbà àà kí ni kan tójú ni tó mọ kékeré bá sọ fún mi pé bàbá ìgbé adìẹ yíyá sọ yí ìyẹ́ wo tó ẹgbẹ́ òtọ́ ni kọ́ fọ́nù ó ti free ó di jọjọ wa ṣe ó dájú kó wọ́n máa ṣe àṣàrà lọ ọlọ́mọdé àṣe àṣàrà ẹ bẹ́ẹ̀ bá wọn lọ́wọ́ sí jẹ́jú ọ̀yà December ẹ sílẹ̀ fáwọn oníkan àwọn oníkan gan wọ́n ń sọ̀rọ̀ pa rẹ̀ pé wọn ò ní bá wọn ṣe ẹ̀rí rí àwọn dípàlà ìfikún bá wọn ṣe December January ẹ̀rí rí àwọn Eh, what wọ́n ti kọ́lù àwọn jíwá wítẹ́sì tó bá wọn ṣe kí ló wá kàwọ́ ọmọ ọmọ ìyá mi mùsùlùmí kí ló kọ èyàn ẹgbẹ́ mùsùlùmí ọ̀kan ní ẹ̀ràn tí wọ́n pàjọ ẹ̀wọ̀n gbù fáwọn aláàfáà ẹjẹkújẹ lọ́wọ́ jẹ láyé ni ẹjẹkújẹ lọ́wọ́ jẹ mi òun náà fẹ́ wà náà lábàá pé ìjọba dúnìyà tó àmùn wọ ṣàràmùn wọ bàdámùn fẹ́yìlá fáàkà àdá fáàkà dúnìyà ṣàràmùn sẹ́gbẹ̀rẹ̀ ayé àwọn kan wàá jẹun wọ́n láyé ojú kọ́ làwọn jẹ láyé tí wọ́n kó ṣe ti ká sẹ̀bí láì jẹun ni àbámọ̀ sẹ̀bí láì jẹun ó dé à ń jẹun kálíbà àsẹ̀mí ni a máa sẹ̀mí kálíbà jẹun ronú sọ̀rọ̀ rẹ̀ à ń jẹun kálíbà àsẹ̀mí ni a máa sẹ̀mí kálíbà à ń sẹ̀mí kálíbà àsẹ̀mí náà balẹ̀ ọlọ́mọdé àgbàlẹ̀ sì fọ́ ọlọ́ba wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. kama gbàgbé àwọn tá à ń sẹ́nu lọ fún wa àkànnìmọ̀ àwọn abúṣe wa náà lọ́wọ́ Jaiz Bank ní báńkì wa Umar bin Khattab al-Islami Islamic náà ni account name account number zero márùn six nine eight two one zero márùn six nine eight two one ọlọ́wọ́ ràn wá lọ́wọ́ ọlọ́wọ́ kàdẹ́sì fún wa ó jọ wá ní kọ̀ọ̀kan wa kálípà àti ìrànlọ́wọ́ mẹ́rin kété ìlú o àwọn ọmọ ẹ̀yà wa ibrahim suleiman mama banawa malam isa àwọn tó ń fún wa lówó nìyẹn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn ikú lọ́kàrí pàǹdà sí gbogbo àwọn jẹ̀mọ́ náà tá a tún dá sí dá sí nílé náà ọlọ́wọ́ kan sí fún wa. والسلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته oníbèrè ní ẹ dákun ìbéèrè kan náà ni àmúpín sí bí ọ̀nà àbí mélòó kan ó ní irun wo ní jẹ́ sọ̀láàtù dùhà báwo ni wọ́n ṣe ń kí àsìkò wo ni wọ́n ń kí kí ni pàtàkì rẹ̀ ẹni tí ò bá kí iṣó sẹ́lọ̀ ni. ọlọ́wọ́ bá mọ́tà sọ̀rọ̀ yìí wá sùràtù dùhà òun náà ni irun tí ẹ máa ké lásìkò dùhà tóun bá ti yọ àwọn òbí ń pè ní ìṣirak tóun bá ti yọ dáadáa tán láti di aago mẹ́jọ àárọ̀ aago mọ́sàn-án sí aago mọ́kànlá gbogbo àsìkò yẹn àsìkò sùràtù dùhà ni sunna anabi tó lágbára ni anabi kódà lórí ìrìn àjò anabi máa ké sùràtù dùhà lẹ́yìn náà nítorí máa kí gan mẹ́jọ ni àmọ́ yẹn bá kí méjì gan ó sì déédé bá kí mẹ́rin ó kí mẹ́fà ó kí mẹ́jọ ó di wà bó ti máa sẹ̀rìn ó di àdìyàn látọ́pọ̀ lọ́fà àwọn irun mẹ́ta kan bẹ́ẹ̀ láti bá lórí ìrìnàjò gan láwọn náfìlà ànábì èfi kí fi wọ́n ṣeré rakata alfijir raka méjì tá máa fi kírun báyìí ànábì èfi lẹ́yìn náà tàájú máa kí lóru yìí كما كيلو يعني بيستوي بعد ويتر ودي لاي ناس صلاة الضحى ودي وا سواء very very important تي او باكي ايو جسه اما يمي سوري توبو ودي ايو جاي كنت سنك تو باكي تركي كوسينو او ايرانيا اما يمي سوري توبو ودي ما انت يغبا وري توبو ودي وا for example انه لا تعرف صوت صلاة الضحى باشراك تي باكي نو صباتا تو وانو مسلاتي tó wà ní máa sí títí tó ń fi yọ tásìkò dùn fi tó tó wá yẹn rákà méjì péré péré wá yẹn alẹ́bí fún ńlá tó ṣe umura àti hajj ó ti yọ sọ ọlámbẹ fún púpọ̀ ọmọdé àgàrí sí náà. ẹni tí òun àti ẹni kejì rìnrìn àjò ẹnì kejì ní ṣé gbogbo súnà nẹ́bí yẹn lè ṣe ni as a result of that wọ́n á fẹ́ ṣera wọn gbọ́ ẹnì kò wá dá sí ẹnìkan mọ́ tí wọ́n fi dé destination ìrìnàjò wọn ẹ dákun kí ni ìdájọ́ àwọn méjì. ẹ ṣetán lọ́wọ́ àrùn òkú pàpà fún ṣetán ẹ tó ní bẹ́ẹ̀ bí ṣe wí ni tó sọ ẹ tó pẹ́ ẹ̀rí ó bá rí mu wá òtọ́ ní tẹ́bí ṣe wí هبني ما أمرتكم به فاتوا منه ما استطعتم وما نعيتكم عنه فانتهوا أبي الشيخ السلام دي دي ما فعل لك ẹ̀sì wọn tábàrà yìí bá ka sọ ẹni tó ní gbogbo ẹ̀kọ́ làwọn ìṣẹ́ta òótọ́ ni àmọ́ èyí tó bá rọ̀ àlọ́run ó ní fáàtò mí ní ọmọ ìṣẹ́ bá rọ̀ àlọ́run tó bá rọrùn fún ẹ̀ṣẹ́ ó di èyàn gbọ́dọ̀ fojú di súnà di sẹ̀lẹ̀ èyàn gbọ́dọ̀ fojú di rárá rárá tó bá ti lágbára ti ṣe ìwọ́sàṣe ó di yé wa wọ́n sọ pé tó pé ọjọ́ súnà ẹ̀ ò sí ara o súnà mi bẹ̀rẹ̀ pé wájìbá ni ọ̀ràn yẹn ni súnà mi bẹ̀rẹ̀ pé mọ̀ndúbà ni súnà ni kò sí sábà ni ó di wa so ẹni tó ní súnà níbi sára ní káwọn tẹ̀lé òun ó ṣe déédéé ẹni tó tẹ̀lé gbogbo ẹ̀kọ́ láti tẹ̀lé òun náà ṣe déédéé àmọ́ ìjọba ti lágbára ti ṣe kó máa ṣe ló dáa jùlọ tó ó dé ibi tó pọ̀ mbẹ́ ó dé ibi tó pọ̀ mbẹ́ ó di wa súnà níbi sára ó yá àyè lẹ́yìn náà tí wọ́n fa àlàáfíà ẹ wo omi tá a mú ẹ̀kọ́ mẹ́fà níbi kọ́ bá ti máa mú mi ẹ̀kọ́ mẹ́fà níbi kọ́ bá ti máa mú mi aláwọ̀ bá bẹ́ẹ̀ mú mi àwòjú omi ẹ̀ ẹ̀kọ́ aláwọ̀ kọ́ ni òwòjú omi ẹ̀ sí kò sí ẹ̀gbin ń bẹ̀ kó sí kò sí dọ̀kí ń bẹ̀ tí ó ti tó lè pọ́n náà ń bẹ̀ lẹ́yìn náà ọwọ́ ọ̀tún láti máa gbómi mu ọwọ́ ọ̀tún ẹlẹ́ẹ̀kejì nù ẹlẹ́ẹ̀kẹta ó ṣe bísímìláhì kó tó bẹ̀rẹ̀ sí mi anabi muhammad sallam ó di ẹ̀kọ́ wa ni ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin afọ́ni ayi mú mi lẹ́ẹ̀kan náà mú kọ́gà mú kọ́gà ara ara o tó bá mú báyìí ó sì mú síta tó bá mú báyìí ó sì ló tó mú ó di eléyìí ètò òtútù jà yẹn àrùn ní àrùn ní ṣe pẹ̀lú ògùn ta'ala ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún ó dáa ju kí ẹ jókòó mi kò sábà tó bá dúró mú mi àmọ́ ó mùsùlùmí dáadáa àmọ́ ẹ ipò oró mímu yẹn wọ̀lá orí ńlá kan orí ńlá kan ipò oró mímu yẹn mu mo gbé uh, arákùnrin kan lọ sí China lórí pé oró mímu wọ́n ti sọ president fún láti máa oró mímu ni ó di wa so àdébí rẹ̀ ni pé ọlọ́wọ́ yọlu sẹ́rú nígbà pọ́ di ẹ̀hún ó mú mi ó lè fi pé fọlọ́ ọba ó mú sáà ti sí wa subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Wa alaykum assalam nínú ìbéèrè àná tí wọ́n fi ránṣẹ́ nípa túrégétì àti ibm so àwọn kan wá padà wá fi eh, explanation nípa tọ́pẹ̀ ní ibm ránṣẹ́ òun náà ni pé ó fẹ́ fara pẹ́ bàtẹ́ lèdí lọ́pọ̀ ṣe ṣàlàyé túrégétì yẹn náà àmọ́ ìtàn pè ní ibm náà ni pé eh, àtọkùnrin àti àtobìnrin ordinarily inú obìnrin ni fertilization ni wọ́n ní ti máa ń ṣẹlẹ̀ àmọ́ àwọn obìnrin míì máa ní ṣù pẹ̀lú pé kí kìíní yìí lè di oyún nínú wọn society ti wá ní sọ́wọ́ pé wọ́n lè gba àtọkùnrin wọ́n lè gba àtọ obìnrin lórí obìnrin tó bá ní irú iṣu báyẹn wọ́n wá gbé sínú ìtàn tí wọ́n ti tí ó fi fertilization ti ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ tán ó tẹ̀sẹ̀ wá transfer padà sínú obìnrin tó yẹ kó lóyún yẹn ó wá bí ó lè bí fúnra rẹ̀ àti kí wọ́n ti operation bí àbí tí ò bá lè tí ò bá lè gbóǹkù rẹ̀ lọ́dún yà lè gbé sínú soup òun ni wọ́n ń pè ní IVF surrogacy yẹn wọ́n gbé sínú obìnrin yìí ní korí obìnrin yẹn ò lè gbóyún yẹn fúnra rẹ̀ àmọ́ ní ti IVF ìlú ìyá yẹn náà ni wọ́n dà padà sí ọ̀dájú ìkọ́kọ́ bá fa àbùkù kò ní lè fatalize kìíní yẹn lẹ́nu wúmù rẹ̀ wọ́n wàá gbé wọ́n sáyẹ́ǹsì sọ pé wọ́n lè ṣe nínú túbù wọ́n wàá gbà padà nínú ẹ̀ láfta òun náà ni ó kó yíyan fúnra ẹ̀ ló lè fi pẹ̀lú operation àbí kó fi fúnra rẹ̀ òun náà ni idm. tó alhamdulilayi rabbil alamin nígbà tí adáhùn sẹ́lá náà tó mo ti kàárí mo ti pẹ́ náà adáhùn tààrà ni mo tún wọlé lọ mo wá wo ohun táwọn afá wípa ni mo wá rí káwọn afá sọ̀rọ̀ wọ́n kú sínú mẹ́ta lórí ẹ̀ àwọn kan náà àwọn afá gbà pé kò sábòrú mẹ́bí mo ti sọ lánàá ni wọ́n gbàgbọ́ pé oyún àtọ̀ tọkùnrin yẹn ọkọ ni wọ́n sì bí wà lórí àtọ̀ tóbìnrin yẹn ìyàwó ẹ̀ ni àwọn afá ni kò sí àbòrú mẹ́ àwọn kan já ìzẹ̀ àwọn kan ní rárá o àá dábàá gbóyún síbẹ̀ àwọn nǹkan tinú rẹ̀ náà bí ẹ̀jẹ̀ rẹ̀ ní àwọn mẹ́rin ladalik kí sẹ́yìn pé tóbi bá ń ṣe tí bá lóyún lọ kò ní í ṣe gan oṣù mọ́ gbogbo àwọn sàn sàn méje tí ó máa lọ yẹn tí ó jẹ́ tí obìnrin tó ń bóyìn tinú rẹ̀ ni ó máa ṣẹ́ lára oyin so the best kò bá mu torí wọn fẹ́ mísì àtọ́ látọ̀ ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ mọ́ra wọn nù àwọn kan ṣe tàwa kò fún lórí ẹ̀ àwọn tí wá o àmọ́ ń pa ilé yìí àwọn tí wọ́n kọ̀ tí wọ́n kọ̀ yẹn wọ́n ní ìdílé náà ni kó bímọ ni àwọn tó dáa jùlọ kò bí wọn bímọ wọn sì ṣe sùúrù kó ṣe sùúrù ó ní àmúmáwá sẹ́yìdà Aisha radiyallahu anha obìnrin tó lọ́lá tó kò fẹ́ sí obìnrin tó fẹ́ lọ́lá tó díẹ̀ pé àwọn afáàṣe ìfàǹfà lórí pé ta ló ju àwọn pẹ̀lú Khadija ta ló ju àwọn lọ anabi Muhammad sallallahu alaihi wa sallam ó nínú yàrá Aisha nìkan ni màá wà tí màá dàtọ̀ Aisha lórí tí wà yóò sì máa bọ̀ mi mi ò rí àwọn àmì ìbẹ̀nu yàrá lómi iná bá mi yé yàrá ìtayé wà yóò dà sáwájú àborí wà yóò sì wà fún ìlú àǹfààní ìwà mi yàrá lómi ó di wa àìsẹ́ yẹn ńlá ni sìdíkọ́ ni sọ pé sìdíkọ́ bíntẹ̀ sìdík bàbá rẹ̀ sìdíkù ni ó di ẹni tó ní ọlá sẹ́yìn àìsẹ́ náà obìnrin Khadija òun ló bu ogun ọ lọ èyí tó kóbìrà ọ̀nà òun pè ní kóbìrà àmọ́ bàbá tiẹ̀ ṣe sìdík ó di wa ànábì Muhammad sallallahu alaihi wasallam ó láwọn tí wọ́n aṣíwájú àwọn tí wọ́n pé nínú àwọn ọkùnrin pọ̀ àmọ́ àwọn tí wọ́n pé nínú àwọn obìnrin mẹ́rin mẹ́rin inú wọn náà ni màmá wa ìyàwó Firaun Asia inú wọn ni màmá wa mama Ànábì Isa maria mama Isa ama eh, ya Isa inú wọn ni eh, Aisha Khadija Kubira àti ọmọ rẹ̀ afọn àti Fatima àwọn mẹ́rin Asia Maryam Khadija Kubira ati Fatima àmá jùlọ Aisha lórí àwọn obìnrin àjùlọ bí àrùn sọ́rọ̀ oúnjẹ lágbá tó lọ́lá jù lórí àwọn oúnjẹ yòókù àwọn sábẹ́ wọn gbà fúti Aisha tó kọ́sọ́ pé lórí àwọn obìnrin yòókù ó ní lórí àwọn obìnrin ah, ó bá àti fà sálọ́wà jù àwọn lọ Aisha jù wá Khadija lọ àkàn ní Khadija jù wá Aisha lọ ọmọ náà ráìtì ẹjẹ́ àwòwò àǹfààní wo ni Khadija ti fún àlùmọ̀ yìí àǹfààní wo ni Aisha ti fáàlì ọmọ yìí wọn náà àǹfààní tí àdíjà ti fún ọmọ yìí ni pé olódó ti ànẹ́bí tí gbà tó sẹ́yìn kan owó rẹ̀ náà ànẹ́bí náà òun ló kọ́kọ́ gba ànẹ́bí bọ́ wọ́n bẹ̀rù yìí gbẹ́gbà Aisha wọn náà àmọ́ Aisha lọ gba àdíjà pọ̀lọpọ̀ àdíjà Aisha gbà wá fún wa ó lé two thousand àdíjà kò sí obìnrin náà tó gba àdíjà tó ti màmá wa sẹ́yìn Aisha wọn ni àdíjà Aisha gbà wá ó wúlò fáàlì ọmọ yìí àmọ́ iṣẹ́ tí àkàdíjà ṣe ó ṣe fún ànábì Muhammad ẹni tó bá wúlò fún ànábì àti ẹni tó wúlò fún ànábì tó wúlò fún ànábì ọmọ tàbí ju wọn lọ gbogbo wọn padà wá gbà pé àà ẹni tó wúlò fún ànábì lójú ẹni tó wúlò fún ànábì ọmọ lọ ṣùgbọ́n wọn gbà pé àkàdíjà ó ju Àìṣà lọ obìnrin Àìṣà ipò kankan lẹ́kù tọ́pọ̀ àwọn obìnrin máa dà lẹ́bí ọlọ́ọ̀bá ni kó dà lẹ́bí ọlọ́ọ̀bá ipò kan nígbà tó lọ́ọ́ ومن يطع الله ورسوله اولئك مع الذين انعم الله عليهم كنوي من النبيين كلوي والصديقين اولا انفقتون فسيدا شانو اودي سو عائشه كبيما ودا سي try pe yin ti ma pe tu láti ge bi mele Ọlọ́run bá gba àdúrà rẹ̀ kò bá bímọ o di so won to bi ma kò ní gbogbo wùlẹ̀ sí wàhálà láti máa lọ lè gbé nǹkan ní nǹkan sí kún káàkiri àdúgbò ọlọ́run ọba kó sànù gbogbo wa àwọn tó òbí máa ń sàfọ́ àwálẹ̀ ìmẹ́lì wálẹ̀ àmọ́ tó bá dé náà àrùn gbọ́dá sí kágbà fọlọ́ ọba náà lè sinmi àwọn èèyàn kágbà fọlọ́ náà lè sinmi àkú rọ́bọ́dá sí ẹlẹ́yìn tó máa fi wọ́wọ́ ni pé àwọn tó dáa jù lọ òbí ma àmẹ́lì yìí sá àmẹ́lì ọlọ́run òbí ma ó di wa lápọ̀kùnrin yọ màmá wa Aisha nínú àwọn obìnrin tó dáa jù kò bímọ ẹ kí wàá dà máa dàbẹ̀rẹ̀ láàmú sí ó dìé ọlọ́mọ tó àfẹ́rẹ́ yìí wa. wa alaikum salaam dìlà. Wọ́n kàn lọ ẹni tí ọmọ náà ni ó padà gbẹ̀rẹ̀ ara rẹ̀. tó àtọ́ pé àtọ́ ti tẹ̀ ni tó ìrìnṣẹ́lẹ̀ gbogbo èdè tí ó máa ṣe lọ́wọ́ fún mi ẹ̀ ti tẹ̀ lẹ́lẹ̀ òṣìṣọ́rọ́ méjì yìí adájọ́sọ̀tàn kọ̀ fífi ni ó ti ara rẹ̀. ti IVF yẹ ebi inú ó gbó ọ̀tọ̀ ọkùnrin àti obìnrin sínú tọ́yẹ̀ náà ni. nínú pípọ̀ drop àwọn oògùn kan ní wọ́n kàn máa. wọ́n ní bí sínú okòó tó bìnrin rẹ̀ kẹ́sì yà òun tó bẹ̀rẹ̀ dá díẹ̀ òun dá adé ẹnu. torí gómìnà yẹn ò lè fatalize fúnra rẹ̀ wọ́n wà gbé sínú incubator nínú dínkù wọ́n yóò ti ibẹ̀ yóò ti fatalize tó bá wá doyún tán wọ́n wà dá padà sínú. gbogbo tí o bá lọ mi tí o bá lọ sínú okun ẹlòmíì òun tún bẹ́ẹ̀ darí ẹ̀ torí ìgbà lọ bí okun ẹlòmíì atọ́ tiẹ̀ gànkan ọ̀jẹ́ tiẹ̀ gànkan omi gẹ gbogbo ọmọ mi ìsìnmọ́ra wọn ọlọ́wọ́ bá ọlọ́wọ́ kó sànù wa. tọ́wọ́ mi wà á ṣe níta tó bá dorí náà ó dáwà dá padà sínú àgbòjì ẹ̀. ọlọ́run sàn gbogbo wa ọlọ́run sàn gbogbo wa àtàwọn kò fi ẹni níbẹ̀ faramaju ọlọ́run ó níyàn láàmú òun ló bẹ̀rẹ̀ dáa dùkẹ́ nígbà pàwọn ẹni rí tí wọ́n dàbí yẹn lọ tíwáṣẹ́ nǹkan jẹ́ àórí ibú ni àfi adigbọ́ ìṣẹ́ ìpínlẹ̀ àmọ́ àwọn ẹni tó dàbí yẹn lọ tó dàbí yẹn lọ ọlọ́wọ́ èsì mi máa sọ́ọ̀mù yẹn ni kí n bá délẹ̀ máa wò sí àwọn gbọ́dọ̀ àdébíyẹ lọ́ọ̀bà kí n bá délẹ̀ that's number one lẹ́yìn náà sáwọn sàábé wọ́n ṣe àbí wọ́n ṣe òní sáwọn sàábé ṣe àbí wọ́n ṣe káwọn bá gbàgbà ti ṣe ọ àwọn ọ̀gá wa nù sàábé ṣe nǹkan àdìsá lọ́jọ́ àwọn ọ̀gá wa nù àwọn tó dé àjù nù àwọn tó dé àjù ó di yé kò sẹ́ni tó dá tó wọn they are the best khairun náà fi kí ni kọ́ọ̀lù ó ní mo dá سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك